sórí ètò wa ètò yín èrò ọkàn àwọn òṣèré ṣé dáadáa ni mo bá ẹ̀yin ará lé o adúpẹ́ pé ojoojúmọ́ tí a bá gbé ètò wa kalẹ̀ ni ẹ̀ ń bá wa ká lọ lórí ètò mi lẹ́ni mo ní àwọn òṣèré tíátà méjì ẹ̀yin bàbá mi mo kì í káàbọ̀ sí orí ètò wa èrò ọkàn àwọn òṣèré. ẹ orúkọ tèmi ni Ẹniọlá Alison tí àwọn èèyàn mọ̀ sí Ẹni hmm. òṣèré orí ìtàgé mi and um, mo de mo ń gbé nílùú Manchester ní England ṣùgbọ́n mo máa ń padà wá láti wá ṣiṣẹ́ tíṣẹ́ bá kàn mí. orúkọ tèmi jẹ́ Ọlọ́rọ̀dé Múyìwá tí àwọn èèyàn pè ní Rose ọmọ bíbí ìlú Abẹ́òkúta ni mí. ẹ jẹ́ kí n bi yín kí ni ẹ rí sí àwọn òṣèré tí wọ́n fẹ́ di gbajúmọ̀ láàrin ìgbà díẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ ṣe làálàá lórí ẹ̀ wọ́n kàn fẹ́ dé pòkè mo dé lẹ́ni mo lóṣù mẹ́ta mo fẹ́ di star kí lẹ rí sí i. Ah, ẹ mọ̀ pé kò sẹ́ni tí nǹkan tó dáná ò wù hmm. àbí <laughs> yẹ kò sẹ́ni tó bọ́tọ̀ um, ìgbàgbé tá a máa ń ṣe ni pé gbogbo àwọn orúkọ ńláńlá tá à ń gbọ́ lé ní gbogbo wọn náà bẹ̀rẹ̀ láti ibì kan they hmm. started from somewhere hmm. so wọ́n ní láti ẹ mọ̀ mo ti rí àpọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ ó ti yé yín ṣùgbọ́n mo kàn feel pé computer age tá a wà ń sìn Eh, a lot of people wọ́n fẹ́ tètè fẹ́ máa jẹ́ kíkan kíkan tètè máa ṣẹlẹ̀ fast fast fast tí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹ tí ò ṣe bẹ́ẹ̀ yẹ ṣẹlẹ̀ hmm. ẹ gẹ́tẹ̀ so yeah yeah but um, so omi sùúrù náà máa gbé mu wọ́n máa ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni because uh, Rome wasn't built in a day. ṣé bí wọ́n ṣe ń ṣe àyẹ́sí àwọn òṣèré tíátà lọ́hùn ni wọ́n ṣe ń ṣe wá níbí yìí àbí ẹ lérò pé ó ní àwọn kankan tí wọ́n ṣe lọ́hùn tí ẹ̀yin nífẹ̀ẹ́ sí kí a máa ṣe níbi tí a ti máa ṣe. Ah, ṣe rí lóòótọ́ tẹ bá pàdé àwọn actors wọn nílùú òyìnbó lọ́hùn in fact àwọn èèyàn fúnra lọ́ máa ń fún wọn ní nǹkan but ní nàìjíríà wa kò tẹ mú dání ọ̀fẹ́ gbà á ni o ẹ bá fi dáhùn ibì kan ẹ wọ́n máa tún wo àwọn òkú àkànṣe pé kí ló ṣe é torí o ti ń ṣe fífi tí mi pé o ti jẹ́ kíní wọ́n á sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí tẹ́ńpẹ́ mọ̀ àwọn fẹ́ kọ́ encourage ẹ máa feel discouraged lò ó pé kí ló dé gbogbo ohun tá a fẹ́ kọ́ ló ń pèsè fún wa ni tó bá jẹ́ pé gbogbo ohun tí wọ́n yẹn ń ṣiṣẹ́ yẹn tó ìnáwó yẹn ṣe ń wọlé ẹ ní máa ráwọn tó jẹ́ àti ọkùnrin àti obìnrin wọn sì wọn ṣe business online o tí wọ́n wo Instagram sì ẹ máa mm. lóríṣiríṣi wọ́n ń ṣe skin care products ló ń ṣe boutique and all that mm. tí tó wáyé pé nǹkan yẹn gangan ó lílì wà bọ́n ṣe ń ṣe ẹ̀ lówó yẹn ṣe ń wọlé that mo rò kọ́ yẹ kó máa venture sí nǹkan mi hmm. just like that but ọlọ́run ló ń pèsè fún ẹ̀dá ìyàdúrà tèmi gbogbo gbà ni pé ṣiṣẹ́ wa kó tó wa jẹ kojú jẹ́ máa tì wá kò gbúgbẹ̀gbúgbẹ̀ ọ̀rọ̀ wa ní ìdàdúrà hmm. ó dẹ̀ nídìí ìfọwọ́sowọ́pọ̀ hmm. àwọn olórí wa kán bá bá àwọn gọ́ọ̀mẹ̀ntì sọ̀rọ̀ àwọn kan tó bá fi pé a need nígbà tá a need ẹ̀ nítorí pé ìgbà tó bá yé èèyàn ni ó máa ń dáṣọ hmm. tàbá ṣe kò tẹ ká ṣe mẹ́tàmì tẹ ká ṣe inú àwọn tó ń bọ̀ gan máa dùn láti wò pé ah ìyá èmi náà fẹ́ ṣe nǹkan báyìí tí hmm. hmm. wọ́n máa rí bí ẹni iwájú bíi role model. ẹ̀yin bàbá mi nílé ìyá mi nílé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ojú tẹ fi ń wò wà kò ní fọ́ o àwọn náà tẹ̀ ń wo àní kú báyìí o èyí bọ́ ṣe sọ lẹ́ẹ̀kan nǹkan tí mo kàn lè sọ ni pé ọlọ́run aláàánú kó máa fún àánú ní ọgbọ́n àti ìmọ̀ àtòyè láti gbéṣẹ́ gidi jáde. orúkọ mi ò yí padà Ẹniọlá Ọmálísìn náà lórúkọ mi ṣì ń jẹ́ ọ̀bẹ ní bẹ́ṣù àtẹ́lẹ̀wá sì máa bẹ̀ẹ̀nà ẹni tó bá ní ká má lọ là ní débà o ẹ ṣé a dúpẹ́ lọ́wọ́ yín tẹ ah, ẹ ń pòwe. Ah, ẹ tó bá rí báyìí fine boy agbèrò ah, of Manchester number one yóò yẹ tún pòwe àbọ̀ ah, àpòwe ó níye <laughs> so ó tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ ẹ gbogbo nǹkan lé ayé yìí àforítì ni ẹ jẹ́ ká máa forítì bó pẹ́ bóyá akálòlò àpè bàbá ọlọ́run á gbàdúrà gbogbo wa ẹ ṣé thank you for having us tó ẹ̀yin ará ilé o ẹ̀yin olólùfẹ́ èrò ọkàn àwọn òṣèré títí di ìgbà míì tí a bá gbé ètò yìí pa sí ojú ìran èmi náà sì ni ọ̀nà ọmọ bá ń gbọ́ pa ire o.